بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إخوة الكرام ليتي أفي سيدان لكم يا رأي أجابي أشوى على كاليتوه هنا sàlásàtì kùsùn eléyìí tí bàbá wa Muhammad bin Abdul Wahhab Allahu yarhamu tí wọ́n kọ ibi tí a dé òun náà ni ma'rifatu dini islam bil adilla a ti ṣàlàyé al-islam fún wa ní àná ibi tó kù tí a máa ṣàlàyé láàárọ̀ yìí inshallah kareem òun náà ni qawluhu bil adilla gbólóhùn muhammad bin abdul wahab rahimahullahu ta'ala tí wọ́n sọ pé bil adilla ká mọ ẹ̀sìn islam pẹ̀lú al pẹ̀lú ẹ̀rí. Ah, tàbí ká sọ pé gbogbo àwọn nǹkan tí wọ́n tí wọ́n kà ma'rifatullahi wa ma'rifatu nabiyyihi sallallahu alayhi wa sallam wa ma'rifatu dinil islam bil adilla gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká mọ̀ yìí mímọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mímọ̀ annabi sallallahu alayhi wa àti mímọ̀ islam ká mọ̀ gbogbo àwọn kíní bil adilla ká mọ̀ wọn pẹ̀lú ẹ̀rí so al adilla ó jẹ́ jam'i fún delete púpọ̀ ni orúkọ púpọ̀ ló jẹ́ fún delil delil ni ẹyọkan ẹ̀rí adilla ó ní àwọn ẹ̀rí ìkátàdé ń pè bẹ́ẹ̀ òun náà ni ma yurshidu ila al-maqlub nǹkan tí yóò tọ́ wa sọ́nà lọ síbi nǹkan tá ń fẹ́ àwọn tó ń pè ní al nìyẹn nǹkan tí ó tọ́ka wa tí ó tọ́ wa sọ́nà lọ síbi tí à ń wá. al-adilla lórí mímọ àwọn nǹkan tí a ti kà fún wa yìí ọ̀nà méjì ló pín sí. alákọ̀ọ́kọ́ ọ̀nà ni al-adillatu sam'iyya al-adillatu sam'iyya àwọn ẹ̀rí tí a gbọ́ wàládìlẹ́tù àkìlíyà àtẹ̀rí làákàyè méjèèjì òun làwọn ẹ̀rí tí a gbọ́dọ̀ mọ̀ tí ó tọ́ wa sọ́nà lọ síbi mímọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mímọ̀ annabi sallallahu alaihi wasallam àti mímọ̀ islam so àwọn adìlátù sam'iyya àwọn ẹ̀rí tí ó jẹ́ pé in tó ń gbára lé ní gbígbọ́ àti àdìlátùlà àkìlíyà àtàwọn ẹ̀rí tó yẹ pé òun gbára lé làákàyè eléyìí tó ń pè ní àsàmìíyà òun náà lélẹ̀ tó rinlẹ̀ pẹ̀lú wáhíù látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àti láti àtinú súnnà látinú tírà Ọlọ́run Ọba àti látinú súnnà annabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀rí tí ó pẹ̀lú revelation yìí àwọn ni aladilatu sam'iyya irú àwọn ẹ̀rí bẹ́ẹ̀ tí ó máa tọ́ka wa lọ síbi mímọ̀ ọlọ́run ọba àti mímọ̀ anabi sallallahu alaihi wasallam àti mímọ̀ ẹ̀sìn islam àwọn ẹ̀rí tí a gbọ́dọ̀ mọ̀ ni àwọn eléyìí tó wá jẹ́ làákìlíyà òun náà ni ma sábàtà bíi nazari wa ta'ammul àwọn eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú ríronú wíwòye eléyìí tí ó pèpè lọ síbi ká nímọ̀ nípa àwọn nǹkan tí ó jọ́ra yẹn ká nímọ̀ nípa rẹ̀ yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ọlọ́run Allah wa ta'ala tó ti múrú àwọn ìran àwọn ẹ̀rí wa nínú tírà rẹ̀ alkùránul karim àwọn àyà pọ̀ gidi gan tí ọlọ́run wa ta'ala ti múrú àwọn ẹ̀rí wa. so nínú àwọn àyà tó rí bẹ́ẹ̀ òní tí àwọn àyà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa pè wá lọ síbi pé nínú àwọn àmì ọlọ́run ọba òun náà ni nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí so àwọn ẹ̀rí eléyìí àwọn ẹ̀rí àkìlíyà ni àwọn ẹ̀rí làákàyè ni tí làákàyè wo fi gbàgbọ́ yé pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́lọ́run ànábì sì ní ọlọ́run ọba ní Islam sì lẹ̀sìn bí àwọn ẹ̀rí títí làákàyè bó ṣe máa ń wáre eléyìí tí ó máa tọ́ka sí àwọn nǹkan tí ọjọ́ ọ̀ràn yẹn kí á mọ̀ eléyìí tá a ti kà síwájú ẹ wá rí mímọ anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú al-adillatu òun náà ni irúgbónú ọlọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala sọ pé muhammadu rasulullah walladhina ma'ah nínú suratul fath irú àwọn ẹ̀rí ẹ̀rí tí a ní láti mọ̀ ni nígbà tí a bá fẹ́ fi rinlẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní sábà bí wá rí pé kílẹ̀ rí ta fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni aya tó wà nínú suratul fatihi aya 29 yìí ó wà nínú kátàbí sẹ̀rí so aya yìí ó fi ń yé wa pé muhammad anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba dárúkọ rẹ̀ nínú aya yìí pẹ̀lú orúkọ tí ó gbajúmọ̀ jù nínú àwọn orúkọ anabi sallallahu alayhi wa sallam torí pé orúkọ tá anabi ń jẹ́ kò ń ṣe orúkọ ẹyọ kan anabi sallallahu alayhi náà ló ń jẹ́ muhammad òun náà ló ń jẹ́ ahmad òun náà ló ń jẹ́ almahi tó yí báyìí sìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ naam so àmójú orúkọ tó gbajúmọ̀ jù náà ni muhammad muhammad bin abdillah ọlọ́wọ́ bá ní muhammadun ọlọ́wọ́ bá ní muhammad rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni walladhina ma'a ọlọ́run ní àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ọlọ́ba àlekèrè wá fẹ́ ròyìn ìṣesí wọn báwo ni wọ́n ṣe ń lò pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n níbi táwa fẹ́ lò nínú àyà yìí náà ni muhammadu rasulullah fífìrin lẹ̀ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé muhammadu jí sí ọlọ́run ọba ni so eléyìí báyìí nínú àwọn ìmọ̀ tó jẹ́ ọ̀ràn yẹn ká ní nípa nabi sallallahu alayhi wa sallam ni. bákan náà tí a bá lọ wọnú suratu ali imran suratu ali imran aya one forty four ọlọ́ni wa ma muhammadun illa rasul nínú àwọn àyíbi tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ti dárúkọ annabi pẹ̀lú muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ní wà má muhammadun ọlọ́wọ́ ní muhammadu jẹ́ nkankan illa rasul àyàfi òjíṣẹ́ muhammadu kì í sọ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń fẹ́lẹ́ ìpè àkíyèsí àwọn tí wọ́n ti fẹ́ máa ṣe àsìgbọ́yé ipò tí wọ́n gbọ́dọ̀ gbé anabi sallallahu alaihi wasallam sí nítorí pé nígbà tí anabi sallallahu alaihi wasallam tó kú ìdààmú bá apá kan náà sọhábà kódà àrínú àwọn inú àwọn sọhábà tó ṣe rí dà nínú àwọn sọhábà nítorí pé anabi sallallahu alaihi kú bó tilẹ̀ jẹ́ sí pé púpọ̀ wọn padà padà sínú islam lẹ́yìn ọ̀rẹ́yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọhábà ṣe rí dà nígbà tí anabi sallallahu alaihi kú kí sábkọ́tù lisan nìyẹn díẹ̀ náà àwọn sọ̀hábà ó ṣe rí dà wọ́n ṣe rí dà nígbà tánàbí kú tán kí á àwọn ògbà àwọn òsì lè tánàbí bá fi lè kú àwọn òsì islam mọ́ àwọn òsì islam mọ́ nìyẹn sọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa sọ pé wa ma muhammadun illa rasul ọlọ́wọ́n bá ní kò sí nkankan tánàbí jama ànábì ò jẹ́ nkankan illa rasul àyàfòjíṣẹ́ kọ́dé kọ́lẹ̀tì mi kọ́bìlì hì rọ́sùn ọlọ́run bá ní àìmọye àwọn òjíṣẹ́ ló ti lọ ṣáájú ẹ̀ àìmọye àwọn òjíṣẹ́ ló ti kú ṣáájú ẹ̀ so kí o má bá yàn lójijì nígbà tí ànábì sallallahu alaihi wasallam bá kú so ibi yìí náà ẹnu bí tá a fẹ́ lùnú àyà yẹn òun náà ni àlàyé tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe nípa ànábì sallallahu alaihi wasallam nínú suratu Ali Imran torí náà àwọn ẹ̀rí ni tí ó jẹ́ ká mọ ta ni ànábì sallallahu alaihi wasallam ṣe náà àwọn ẹ̀rí tó wá jẹ́ ẹ̀rí làákàyè eléyìí tí a pè ní àwọn eléyìí tó yẹ kó sàbátà bin nazari wa ta'ammul ilé ta sọ pé ó fẹ́ tẹ̀rinlẹ̀ pẹ̀lú wíwòye àti ríronú náà eléyìí báyìí àwọn ẹ̀rí tí a lè rí níbi eléyìí báyìí òun náà ni gbogbo àwọn nǹkan tó wá àtàwọn nǹkan tá nàbí sallallahu alaihi wasallam mú wá nínú àwọn àmì tó fojú hàn àwọn àmì tó fojú hàn tá nàbí sallallahu alaihi wasallam mú wá yìí tó yẹ pé kò sẹ́ni náà tó lè ṣe lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí làákàyè ni tó fi yí wa wípé òjìṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu bá làákàyè mu ẹ̀rí ni ó ṣe déédéé làákàyè tí làákàyè gbà wọlé àbẹ́rí ni tá a lè ronú sínú làákàyè wa tá a lè wòye sínú làákàyè wa tá a fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ni ànábì. àwọn nǹkan yìí tó bá jẹ́ sí pé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹlòmíì lè ṣe inú àwọn lárúbáwá tí wọ́n ń pe ànábì lókùrọ̀ tí wọ́n fẹ́ gba ìjà ànábì rẹ̀ wọlé ni wọ́n bá ti ṣe láti ba wọn bá ṣe nǹkan yẹn láti bàjẹ́ pé kí ló gbé wá sí ń jọ yín lójú séyìn náà lẹ́ fi gbà pé ànábì ọlọ́run bá ní ó kí náà ṣe fún yín kẹrì àwọn àwọn nǹkan yìí tánàbí sallallahu alaihi wasallam mú wá láwọn àmì tó clear yìí tẹ́nìkan kan ò dán ò rí tẹ́nìkan kan ò sì ní kápá láti ṣe tẹ́nìkan kan ò sì ní lè ṣe títà kìyàmọ̀ ọlọ́run bá ó fi dé àwọn ẹ̀rí nìyẹn tó túmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run eléyìí báyìí àwọn nǹkan kan ní tẹ́yìn ò lè ṣe látọ̀lọ́ idán torí pé àwọn òpìdán ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam tó mọ idán tó dájú dáadáa títí di sin làwọn òpìdán ti ń bẹ tó yẹ pé wọ́n mọ idán ìgidì tó sì dájú dáadáa tó ti bẹ́ẹ̀ rí kò sẹ́nìkan tó àwọn nǹkan yẹn ṣe torí pé kì í ṣe nǹkan téèyàn lè ṣe pẹ̀lú dán ló fi jẹ́ pé wá pàǹdàbí òkè ń sòkù ìdán tó bá yẹ pé ó kù ìdán ni à tó yẹ bá ń ṣe àwọn àìmọye àwọn òkù ìdán tó yẹ pé wọ́n lè ṣe so wọn bá ti já ráǹkì ẹ̀ láti jọ yìí àbá ti rẹni tó gbóná jù lọ́nu dán so kò kí ń sòkù ìdán so eléyìí ló jẹ́ pé wá pé nǹkan ẹni yìí ò kì í ṣèyàn lásán nítorí pé n tó ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó ń ṣe yìí àwọn nǹkan tí ò kì í ṣẹlẹ̀ sí èèyàn lásán ni nítorí wọn náà mọ̀ pé wo olùdánwò ni

tí wọ́n ti mú nílàáká yìí gidi gan láti gbà yẹn kò sí wọ́n ń gbìyànjú nígbà tó lọ́ba Allah subhanahu wa ta'ala ti ń challenge àwọn èèyàn fatu bi surati min misliha ẹ̀ mú sura kan tó jọrú ẹ̀ wá aw fatu bi ashri ayati muftariyat ẹ̀yin náà mú àyà bíi mẹ́wàá wá kẹ́yìn gan parọ́ ẹ̀ mọ́ lọ́ba Allah subhanahu wa ta'ala náà mú àyà mẹ́wàá wá tó jọrú nǹkan tánàbí mú wá kẹ́yìn náà wá parọ́ pé lọ́wọ́ bá ní káwá wò bẹ́ẹ̀ yọ jọ irú tánàbí mú wá láyìí jọ ẹsẹ̀ rò pé èèyàn mọ́ tíráì rẹ̀ ni láti jọ́ tọ́nà balẹ̀ káàdì sọ àwọn kèfèrí kùrẹ́ẹ̀tì tíráì rẹ̀ tó bá ti ń tíráì rẹ̀ báyìí tó bá ti ń gbé jáde báyìí láàrin ara wọn tó sọ pé ọmọ gbélé jáde torí ọba dàrú bàbá wọn gbélé jáde yẹ̀yẹ́ ara wọn ọmọ fẹ́ jọ ilé ọmọ jọrú ilé yìí tí àdẹ́bì mú wa gbogbo wọn pápátá kò sẹ́nì kankan Islam bọ́n ṣe pé ní orí tó bọ́n ṣe máa ń ṣe rìṣáàtì tó bọ́n ṣe láwọn nímọ̀ tó ṣé wọ́n rí mú wa láwọn kèfèrí ayé òde òní tó yẹ pé wọn ti ẹ̀fẹ́ gbórúkọ ànábì sétí wọn ẹ̀dẹ̀ fẹ́ gbọ́ ìsìláàmù sétí ṣé wọ́n rí mú wá wọn ò rí mú wá àwọn tí wọ́n lè ṣàlàyé yẹn ìjázùl Quran bí Quran ti jẹ́ mọ̀jíza tán bá analyze fún yẹn yọ́n mọ̀ pé wàláhì Quran ní agbára Quran ní agbára gidi gan tán bá analyze yẹn eh, ìjázùl Quran fún yẹn bí Quran ti jẹ́ mọ̀jíza kò sí ẹni náà láyé tó lè múrú ẹ̀ wá ó kọjá làákàyọ̀ mẹ̀dẹ́nìyàn ọlọ́pàá ló fi jẹ́ pé àwọn àwọn àwọn àwọn ọ̀jọ̀gbọ́n kan láyé lónìí wọ́n tàtàrà ìka Quran àti ìtọ́jú al-Quran ṣe research nípa al-Quran Islam pé ah wàláhì eléyìí kọjá ìtọ́mẹ̀dé yẹn lè mú wa ẹ wo látijọ́ tí al-Quran ti wá títí dòní kò sẹ́ni kẹ́kẹ́ tí ó review al-Quran láyé pé àwọn errors kan bẹ ní al àwọn àṣìṣe kan bẹ já review ẹ̀ gbogbo òwe láyé táwọn èèyàn máa ń ṣe kò sí tí òun review ẹ máa rí ẹ̀rọ ni àwọn researchers ọ máa rí pé ẹ̀rọ líle yìí ẹ̀rọ líle ní tó nù nǹkan tẹ́lẹ̀ ikọ̀ àìmọye ìwé àwọn ẹ̀yìn ìwé táwọn ìlúmi lẹ́gbẹ́ sẹ́sìn ẹ wo bọ́n ń revise ẹ̀ revise ẹ̀ ṣe ṣe báyìí sìn revise standard version revise kìíní revise kìíní wọ́n revise ẹ̀ láti join bọ́n ṣe revise ẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́rọ̀ tó ń pọ̀ sí ẹ̀rọ tó ń pọ̀ sí gidi gan kò sí báìbù náà láyé wàláì wọ́n sọ fún yín pé àní tẹ́ bá lọ ka àwọn previous báìbù wọ́n sọ fún yín pé ẹ̀rọ ti ń bẹ nínú báìbù ó síríọ̀sì gan ó pọ̀ gidi gan ẹ̀rọ <laughs> nínú ìwé tẹ́ pé níwèé ọlọ́run kọ́ wá ní àṣìṣe báyẹn à irú eléyìí ké iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló máa ń ní ẹ̀rọ báyẹn so ẹ wo Quran láti jọ yẹn títí dòní títí dòní so téèyàn bá ń ka Quran tó bá ṣàṣìṣe lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn yóò ti máa kọ̀ rẹ̀ tẹ̀pẹ́ alóminú kése ó ti ń ṣàṣìṣe àbí ẹ̀kọ́ ni so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dìde protect al-Qur'an again. so Qur'an min a'zamiha nínú àwọn eléyìí tó tóbi jù nínú àwọn àmì tí ànábì sallallahu alaihi wasallam mú wá tó jẹ́ àwọn àmì làákàyè ni táàfi mọ ọlọ́run bá Allah táàfi mọ apá ànábì sallallahu alaihi wasallam jíṣẹ́ ọlọ́run bá ní yàtàmkàlọ́ so ẹ̀rí tí al-Qur'an kó sínú àwọn ìró tó jẹ́ òdodo eléyìí tó sàǹfààní àwọn ìdájọ́ eléyìí tí ó sàǹfààní tó sì jẹ́ ìdájọ́ déédéé gbogbo àwọn kìíní ló wà al-Qur'an so bákan náà àwọn àmì míì náà tó tún ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ àwọn khawarikul aada àwọn khawarikul aada àwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi so àtàwọn àwọn nǹkan ìkọ̀kọ̀ tánàbì sallallahu alaihi wasallam mọ́ fún wa nírò nípa rẹ̀ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyé lónìí àtàwọn eléyìí tó padà máa ṣẹlẹ̀ ẹ̀ padà máa rí pàdánù sallallahu alaihi wasallam ti fún wa nírò nípa yóò mọ̀ wá ṣẹlẹ̀ yé ẹ wo ọ̀rọ̀ ìfìrọ̀ bóyá kùn sí seventy three àti wàhálà tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lànà ìbísọ̀ lọ́sọ̀rọ̀ ti fún wa ní ìròyìn nípa rẹ̀ ẹ̀dá kan ó rí bí àbí òrí bẹ́ẹ̀. ilé àwọn èyí lásán ó tó láti fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́ọ̀bà lànà ìbísọ̀ lọ́sọ̀lá ẹ wo wàhálà tí ó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nígbà tánàbí bá kú tán sálẹ̀ sọ́lọ́sọ̀lá ti ń sọ wípé àmẹ́rù àwọn tí ó pa ọ̀rẹ́ nǹkan báyìí ó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà mi àwọn méjì báyìí àwọn kọ̀ọ̀bẹ́ yóò bá ọjà lẹ́yìn mi ànẹ́bí sọ̀lọ́sọ̀lá àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́lẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam sọ ni àbẹ́ẹ̀kọ́ ni ẹ wo ìṣẹ̀lẹ̀ ipe ẹnìkan nínú ẹ̀yìn ìyàwó mi ajá ń gbó ní ẹgbẹ́ odò kan tẹ́ ń pè ní awhab nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn padà ṣẹlẹ̀ Aisha radhiyallahu anha ló ṣẹlẹ̀ sí nígbà tí Aisha tó gbéra nílùú Mẹ́kà àti apá kan náà sọ̀hábà tí wọ́n fẹ́ lọ parí ìjà láàrin Muawiya àti àti Ali Aisha débi awhab yẹn débi odò táwọn ẹbí ń júwe yẹn làjà yẹn bẹ̀rẹ̀ sí máa gbó àyíṣà bẹ̀rẹ̀ sí ọbú sẹ́kùn ni. ànẹ́bì ti sọ̀rọ̀ yìí nígbà tó wọn rí ayé pé ewu nínú ìyàwó mi làjà ń gbó làjà ń gbó mọ ní awahab tẹ́gbẹ́ kí níyàwó ta kó pé àjà ń gbó mọ alárí àbáwọ̀ òǹdébẹ̀ bo ní awahab. níjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ táyíṣà rí pé àsóhun ni ànẹ́bì sallallahu alaihi wasallam ló ń sọ̀rọ̀ yìí nípa rẹ̀ níjọ́ tánàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yẹn gbogbo irú àwọn nǹkan yẹn láwọn nǹkan tó jẹ́ sí pé àwọn nǹkan ni tó yẹ pé anabi sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa àwọn nǹkan tó yẹ pé kò sí bí yẹn ti lè mọ̀ láyé àyàfi kó jẹ́ pé wáhíù látọ̀dọ̀ ọlọ́run ọba ló gbé wá fún yàn tó yẹ báyìí sì àìléyìí nínú àwọn àmì tí ó túmọ̀ sí pé òjìṣẹ́ ọlọ́run ọba lànàbì ni torí pé àwọn nǹkan yìí rèé kò sí bí yẹn ti lè mọ̀ àfi kó jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló fún yẹn ní ìrò nípa rẹ̀ pé lásìkò báyìí tí nǹkan báyìí ó ṣẹlẹ̀ eré náà túmọ̀ sí pé ọlọ́run bá lọ subhanahu wa ta'ala gbogbo ìmọ̀ tí ó ṣẹlẹ̀ títí tọ́jú kìí kìí àmọ́ ó fi tó ọlọ́run bá nímọ̀ nípa gbogbo ẹ̀ síwájú káwọn nǹkan yẹn tó máa ṣẹlẹ̀ torí pọ́nà ọba àlékẹ́lẹ́ fún ànẹ́bì nírò àwọn nǹkan yẹn pé àwọn nǹkan kan ó ṣẹlẹ̀ lásìkò báyìí ẹ wo àwọn àṣírọ́pù sáà àwọn àmì pé ayé ó parẹ́ tánàbí sallallahu ti kà fún wa ẹ wo àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ ńbẹ̀ tí gbogbo náà ti fojú rí ẹ wo àwọn eléyìí tí ó padà ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ ó clear yóò padà ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí Dájjàl bá jáde gbogbo oríṣiríṣi bí òòrùn ṣe wọ̀ níbi tí ń yọ gbogbo bí iná kan ó ṣe dìde láti àyè kan tí ó kó àwọn èèyàn tó yẹ báyìí sìn so wúrú àwọn nǹkan yẹn kò rọrùn fún yàn láti nímọ̀ nípa rẹ̀ tí kìí bá ṣe pé ẹ̀rí bá gbé wá látọ̀dọ̀ ọlọ́run bá lọ́sùn fún àwọn àwọn ló ń túmọ̀ sí pé ànábì yìí sí ọlọ́run bá ní níparí téèyàn bá lọ ka ìtàn ànábì sallallahu alaihi wasallam ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mu'jizat ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ yanu tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó yẹ kó lágbára gidi gan tó lágbára gidi àwọn iṣẹ́ ìyanu tó pọ̀ tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú ẹni inshiqaqul qamar nínú ẹni bí òṣùpá ti pín sí méjì tí àwọn kèfèrí béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé tó bá fẹ́ káwọn gbà kó jì sí Ọlọ́run bá ni kó bẹ̀ Ọlọ́run bá kó òṣùpá pín sí méjì òṣùpá sì pín sí méjì òṣùpá pín sí méjì tó clear báyìí tí gbogbo èèyàn rí báyìí ipò òṣùpá sì pín sí méjì tí Ànábì sallallahu alaihi wasallam bẹ̀ Ọlọ́run bá kò sẹ́ni náà tó lè ṣerú ẹ̀ kò sẹ́ni náà tó ṣerú ẹ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam àti lẹ́yìn ànábì kò sẹ́ni tí ó lè ṣe tẹ́bà ní sí pínpín kọ́mọ̀rù yẹn dẹ̀ ní nínú àwọn àṣírọ́pù sáà ni iqtarabati as-sa'atu wa inshaqa al-qamar ọlọ́ọ̀bà alikẹ́lá ní àsìkò alqiyama ti tó báyìí ó ti súnmọ́ wa inshaqa al-qamar òṣùpá pín sí méjì so inshaqa al-qamar tọ́lọ́ọ̀bà alikẹ́lá rí fáà sí mẹ́yẹn lásìkò ànábì sallallahu alaihi wasallam ló ṣẹlẹ̀ tó yẹ báyìí sí so kọ́nà bá kó sànù wa nínú àwọn mẹjìzá tó ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam omi a máa jáde láti inú kànẹbi omi a máa sùn tómi ọmọ sùn nínú kànẹbi tí gbogbo àwọn sọ abáde rẹ láwọn rí báyìí bómi ti ń sùn nítorí pé wọn rómi kékeré wọn dẹ̀ fẹ́ sàlùwàlá kò sómi tó fi sàlùwàlá anabi dẹ̀ nìkan gbómi kékeré yẹn wa anabi ti tọ́ ọ̀bọ̀ omi ti ń sun jáde látọwọ́ anabi sallallahu alaihi wasallam tí sì fi sàlùwàlá omi èsì tún sẹ́kù àti nínú àwọn nǹkan tó yẹ pé kò pọ́síbù kó ṣẹlẹ̀ sí yàn tó ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam táwọn sàhábà dẹ̀ fojú rí tí wọ́n dẹ̀ gbé ìró fún wa wọ́n gbèrò wá fún wa wá ní lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kíní yìí náà ẹ̀rí ẹ̀rí làákàyè ni ẹ̀rí tó ṣe déédéé làákàyè ni ẹ̀rí téèyàn lè ronú sí ni so àkọlọ́mọba Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa so ẹ̀rí làákàyè yẹn wá túmọ̀ sí pé èèyàn máa dánú rò fúnra yẹn ẹ rí inú alukur'an nìkan ẹ rí inú tó yẹ pọlọ bàálí kẹlẹ ọmọ sọ fún yín pé ẹ ronú sáwọn nǹkan yìí ẹ wòye sáwọn nǹkan yìí ara àwọn ẹ̀rí ni pé ọlọ́run bá ń bẹ ara àwọn ẹ̀rí ni pé ara ànábì iṣẹ́ tẹ́ẹ̀mọ ara àwọn ẹ̀rí fún un tó yẹ kó ṣe déédéé làákàyè tó yẹ báyìí sí inú àwọn àmì tá dá ọlọ́run bá mà àfi tá mà ànábì sallallahu alaihi wasallam so níparí ni pé àyà tí àbí àlàyé tí a ṣe lánàá tí à lórí ọ̀rọ̀ àlìsíwà so tí wọ́n padà ṣe àfikún pé bóyá kí á ṣàlàyé lórí ọ̀rọ̀ pé níbo ni Allah subhanahu wa ta'ala wà síwájú kó tó dá sánmà àtilẹ̀ níbo ló wà ọ̀rọ̀ ni tó pàtàkì dáadáa tí àwọn àfáàdẹ̀ ti sàlàyé ẹ̀tàn sí yẹjú ẹ̀ Allah subhanahu wa ta'ala àkídà wa ni pé ó wà fil ulu ó wà níbi tó ga síwájú kó tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje síwájú kó tó dá al-arshi bákan náà ọlọ́ọ̀bà Allah fi jihatil so láti láti à láti ìpìnlẹ̀ àbí láti ìgbà tí ó ti pẹ́ tẹ́nìkankan ò mọ ìgbà náà tí ó sì ní ìbẹ̀rẹ̀ òun náà lọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ló ti wà tí ò ní bẹ̀rẹ̀ lọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ti wà ní ibi tó ga tó ti báyìí sí so ìsọpọ̀ òun dá sánmà àti ilẹ̀ fọ́jọ́ méje òun sì dá al kò túmọ̀ sí pé lẹ́yìn ìgbà yẹn ló tó wá wà níbi tó ga so látìgbà tí ó ti pẹ́ tí ò ní kí ò sí pínlẹ̀ fún lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ti wà níbi tó ga tó ti yé báyìí sìn so eléyìí báyìí ni nǹkan tí ó rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí so tó sì yẹ kí ó sì jọ́ra èèyàn kí gbogbo èèyàn ká nígbàgbọ́ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ahlus sunnah wal so abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó fún alágbọ̀ọ́yẹ islam alala ilaha illallah subhanaka allahumma bihamdik ṣẹ́dọ̀ la ilaha illa anta astaghfiruka ilayki alaikum salam tí a mọ̀ mọ̀ tẹ́lẹ̀ ní pé ní rádà bá jòkó a lè rọ̀pọ̀ fún sí àyàpọ̀tọ̀ àti ká fi ọwọ́ méjì kan rọ̀pọ̀ fún sí ọwọ́ méjì sẹ́yìn báyìí dáwọn gbọ́dọ̀ ẹnìkan ní owó òsì àìrọ̀pọ̀ fún síbẹ̀ tó wá gbọ́ nǹkan wípé ní wọ́n ní bóyá ṣe kàgbá ní àbí ṣe kò sẹ́yìn ọwọ́ kan náà àwọn afáàyè tààrọ̀ fún ní Ah, nǹkan tẹ́mi mọ̀ pẹ̀lú ẹ̀rí tó wá nínú súnà nàbí Dawud òun náà nípa nàbí sallallahu alaihi wasallam kọ́ wa ọkọ̀ fún wa láti rọgbọ̀kún ká gbára lé ọwọ́ òsì so ànábì sallallahu alaihi wasallam kọ́ so eléyìí sì lè mímọ̀ tó rinlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà tí wọ́n sọ so eléyìí tí ẹ sọ́ǹsì yẹn mi mi nímọ̀ nípa rẹ̀. ọ̀rọ̀ nípa musafaha ká bára ẹni lọ́wọ́ nígbàtí a bá nígbàtí a bá pàdé ara wa sunna ni hadithu albarra ibn azib òun ni ó gbé wá alimam abu dawud rahimallahu ta'ala wọn gba hadithu náà wa anabi ni mami muslimin yaltaqiyani fayusafihani illa ghufira lahuma qabla an yaftariqa anabi ni mùsùlùmí méjì ò ní pàdé kí wọ́n wá bára wọn lọ́wọ́ mùsùlùmí méjì ò ní pàdé kan bára wọn lọ́wọ́ àfi kó jẹ́ sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wọn tí wọ́n fi túká so hadith yìí fi ọrin lẹ̀ wípé bíbára ẹni lọ́wọ́ mustahabu ni kódà ó ní ládàá gidi gan ó dẹ̀ ń ṣe sábàbí ìráforíjìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. bákan náà hadith anas bin malik radiyallahu anhu wọ́n bi léèrè pé àkánàtì musafahatu fi ahdi nabiyyi sallallahu alaihi wa sallam ìkan náà ọmọ kéwù rẹ̀ tabi'iyun jalil òun ló bi léèrè bẹ́ẹ̀ tàlẹ́ni náà Qatada Qatada bin Di'ama as-Sadusi ó bi Anas bin Malik léèrè wípé ǹjẹ́ bíbá lọ́wọ́ ni nǹkan tí àwọn sọ̀hábà máa ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam bí ó ní bẹ́ẹ̀ ni sọ tó túmọ̀ sí pé bíbá ara ẹni lọ́wọ́ súnnà ni àbí ẹ̀kọ́ ni náà gbogbo àkígbà tá a bá wá pàdé a máa bára wa lọ́wọ́ a pàdé lórí ìrìn ni àbí a pàdé níbi ìjòkó ni àbí ẹ̀kọ́ ni nígbà tí al-liqa'u bá ti ṣẹlẹ̀ ìpàdé bá ti ṣẹlẹ̀ ìpàdé náà nípàdé ó máa jẹ́ fẹ́ ṣe súnnà mùsọ́fáhà ọba ba gbogbo alọ́wọ́ rántí kò sí bá sun bí eléyìí kò sáburú kan bí eléyìí báyìí tó ṣe báyìí sí nítorí pé ó ṣe sunna ni tó bá dẹ̀ sálámà sí wa tí ò bá gbogbo alọ́wọ́ kò ń sọ̀rọ̀ yẹn ni kò bá gbogbo alọ́wọ́ kò bá dẹ̀ bá wọn kan lọ́wọ́ kọ́ má bá wọn kan lọ́wọ́ kì í sọ̀rọ̀ yẹn ni kí á gbà tó ṣe bá kan lọ́wọ́ wọlé gbọdọ̀ bá lọ́wọ́ tó ṣe báyìí sí so àìlè báyìí ìgbàláyè wà fún láti ṣe eléyìíkéyìí tó bá tó bá fẹ́ ṣùgbọ́n tó bá bá gbogbo alọ́wọ́ sunna ìbánilọ́wọ́ rẹ̀ yóò pọ̀ gbogbo àná láti jàǹfààní musafaha tánàbí sallallahu alaihi wasallam pé wá sí kàmọ́ ìṣojú kòkòrò rẹ̀ pé téèyàn bá pàdé téèyàn ti bára ẹni lọ́wọ́ sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa forí ẹ̀ṣẹ̀ jìyàn títí èyí ò fi túká ni tó ṣe báyìí sí ẹnu nǹkan táwọn afáàmọ́ ń pa kíyèsí lórí ẹ̀ òní pé kéèyàn sálámà dá sálámà rí kọ́ ráhùn tí lọ́ sálámà rí kọ́ ráhùn tí lẹ́kọ́ máa bá gba àwọn èèyàn lọ́wọ́ lọ lórí ọ̀ràn èyí ò bí dáa nìyẹn ìjọba ìṣùgbọ́n àpàdé ni àpàdé ní so ó ti yé kábàárà ni lọ́wọ́ èyí òun sunna ni ẹnu àwọn nǹkan tó tó wá gbajúmọ̀ dáadáa ni pé táwọn yẹn bá tún fẹ́ túká wọn ń bara wọn lọ́wọ́ èyí òun ni kí akọ̀rọ̀ àdúró fún so sheikh sọ́lé hussein mina a ta'ala wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ pé àwọn sàhábà wọn kì í ṣerú nǹkan yẹn tí bá pàdé lọ́jà wọn bara wọn lọ́wọ́ tó bá ti ń lọ wọn sàlámù wọn mà lọ náà ṣe tí ni kí a kò sẹ́rì kankan tó wà. Mm, mm, mm. mo ti ṣàlàyé rẹ̀. mo yé mi sẹ́yà àti pé ẹni tó sọ ẹ́ sà wò àti òun sọ òun dúró ẹ kó nǹkan tá a kàn ṣe ni pé báyà tó bá fẹ́ dá pọ́blẹ́mù kalẹ̀ kéèyàn bí léèrè kílẹ̀ rí tí ó gbára lé lórí ẹ̀. sọ ìtí mo mọ̀ tí àwọn ẹlòmíì ń sọ torí pé mo mọ ibi tí àwọn ọ̀rọ̀ yẹn ti jáde òun náà ni sẹ́fù sheikh sọ́lì alùfẹ́mìn nígbà tó ń ṣe sẹ́fù ìyáàbù sọ́lìhìn àlàyé tó sì wà ń bẹ̀ ni mo ti ṣàlàyé fún yẹn báyìí ṣàlàyé ni mo ti ṣàlàyé fún yẹn ṣẹjọ́ rẹ̀ sáà máa ń sìn so àwọn nìkan ni mo mọ̀ pé àwọn èèyàn míì ń ti àṣìgbọ́ rẹ̀ ó ti yé so ó kàn jẹ́ sí pé ìyẹn lè béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ pé kílẹ̀ rí tó gbára lé tó kọ̀ fún wa torí pé o fẹ́ máa kọ nǹkan yìí fún wa nísìn torí kò dáa bí torí yẹn bá sì ti sọ pé nǹkan ò dáa yóò fún wa lẹ́rìí tí ò fi dáa torí pé n táwa rí ẹ̀rí táwa rí ni pé taba pàdé ara wa o sunna ní ká bara wa lọ kódà wọn bí anasi léèrè bẹ́ẹ̀ ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni báwọn ṣe máa ń ṣe nìyẹn lásìkò anabi sallallahu alayhi wa sallam so hadith wal barra bin haazib náà ni mo dẹ̀ ti wáyé tánà sallallahu alayhi wa sallam láti mẹ́mi ká pàdé ara wa ká bara wa lọ́wọ́ tó yẹ báyìí sìn yìí so n táwa rí ẹ̀rí fún nìyẹn tó tẹ́yàn ká bá sọ pé a ah, kò sẹ́rí fún kéèyàn máa ba àwọn èèyàn tó pọ̀ lọ́wọ́ tàbá pàdé wọn lórí ìjòkó yóò fún wa ní ẹ̀rí tí yóò gbé ní tí a ti mọ̀ nípìnlẹ̀ táwa mọ̀ pẹ̀lú ẹ̀rí yẹn tí yóò gbé kú àbí ẹ̀kọ́ ni

Naam, alaikum salaam. Naam, eh.

Ah, àwọn nǹkan méjèèjì tí wọ́n sọ yẹn síwájú kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn fi fatuwa bàbá wa muhammad salih al-uthaymin rahimahullah ta'ala wọ́n fi hàn mí sìn nínú tírà wọn liqa'ul babil maftuh ní page two hundred and thirty two ibi tó ti ṣàlàyé nípa ìmọ̀ bá wọn yàn lọ́wọ́ nígbà wọn lórí ìjòkó so wọ́n ní halmina sunna ti musafahatul julus ǹjọ́ wà nínú sunna ká bá àwọn èèyàn tí wọ́n jòkó ká wọn lọ́wọ́ قال فضيلة الشيخ محمد بن صالح محمد صالح العثيمين رحمه الله وني olùmọ̀ ọlọ́lá jùlọ ni olùmọ̀ àgbà ni Muhammad Salih Al-Uthaymeen kọ́nà bá kí bá wa kẹ́ wọn sọ pé idha laqita akhaka fasafihu hadha tayyibun tí wọ́n bá pàdé ọmọ ìyá yàn kábà lọ́wọ́ wọn lélẹ̀ ìtọ́ dáa ni lakinna ash-shay'a alladhi ahdathahu an-nasu wa la a'lamu lahu aslan fi sunnah wọ́n ní ṣùgbọ́n nǹkan táwọn èèyàn dálẹ̀ tí àwọn ò sì ní táwọn ò sì ní ìmọ̀ kankan nípa pé sópó nípìnlẹ̀ nínú súnnà àwọn ò mọ ìpìnlẹ̀ kankan fún nǹkan yẹn nínú súnnà annahu idha dakhala al-majlisa qala yusafihuhum wahidan wahidan yamurru alayhim hadha laysa min as-sunnah wọ́n ní ni pé téèyàn bá wọ ìjòkó kan sìn téèyàn bá dé ìjòkó kan sìn yóò wá máa bá gbogbo àwọn èèyàn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan yóò máa kọjá yóò máa ba òǹkálukú lọ́wọ́ lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n ní haza laysa mina sunna wọ́n lè báyìí kò sí nínú sunna لأن النبي صلى الله عليه وسلم كان يدخل المجالس ولا يصافح الناس wọ́n ní torípa nabi sallallahu alaihi wasallam a máa a máa wọ àwọn ìjòkó táwọn èèyàn jòkó sí wala yusafihu an-nas ànábì ò sì ní bá àwọn èèyàn lọ́wọ́ wa innama yajlisu haythu yantahi bihi al-majlis ànábì ọkàn jókòó níbi tí jókòó bá parí sí ni wa khairul hadi hadi rasulillahi sallallahu alaihi wasallam ilé tó sì lóore jù nínú lànà ọ̀nà ìlànà nábì sallallahu alaihi wasallam wa mashayikhuna as-sabiquna la yaf'aluna hadha wọ́n láwọn àfáàwá tí wọ́n ti tán ti kọjá lọ wà kí ń ṣerú wọ́n ní ṣùgbọ́n yìí nǹkan yìí ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ apá kan nínú àwọn ọmọ ìyá tí wọ́n dúró dédé zanna minhum annaha adhihin musafaha kan musafaha ti máa mulaqat wọ́n ní in tí wọ́n ti lérò in tí wọ́n rò lórí nǹkan tí wọ́n ń ṣe yìí òun ni wípé ìbáraẹnilọ́wọ́ yìí ọ̀dà ẹ̀jẹ̀ bíi ká báraẹnilọ́wọ́ nígbà tá a bá pàdé ni walaysa kadhalik sheikh ní kò sì rí bẹ́ẹ̀ wal mulaqatu wal mulaqatu kullu wahidin yulaqi athani wọ́n ní kátà pẹ̀lú al-mulaqat òlẹ́ ní kí a pàdé ara ẹni amma hadha farajulun dakhala ala an-nasi jalisin wọ́n ní ṣùgbọ́n ilé tó ń ṣẹlẹ̀ yìí àwọn náà ní kí èèyàn kan kó kó wọlé tọ̀ àwọn èèyàn tí wọ́n jókòó òun lélé báyìí fahal ní ìjà nabi sallallahu ṣé ó jẹ́ ẹni tó jẹ́ sí pé tó bá wọlé tọ àwọn èèyàn só máa ń sálámà sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n bá wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan man kana indahu sunnatun fi hadha falyukhbiruna biha sheikh ni ẹni tí ó bá ní ẹ̀rí látọ̀dọ̀ Nabi sallallahu alaihi lórí eléyìí kó fún wa ní kó fún wa ní ìró nípa rẹ̀ wa man laysa indahu sunna ẹni tí ó bá wá ní sunna kankan lọ́wọ́ lórí ẹ̀ fa khairul hadi hadi rasulillahi sallallahu alaihi wasallam eré tó lóore jù nínú ìlànà náà ìlànà nabi sallallahu alaihi wasallam tá a bá ti rí nǹkan kan mi. kàzálìkà ayébọn báàdùn náà sí idha dakhala bada bil yamin min indil bab. wọ́n ní bẹ́ẹ̀ náà ni ó máa ń tó bá wọlé yóò bẹ̀rẹ̀ láti bi ẹ̀gbẹ́ ọ̀tún ilẹ̀kùn walaw kana asghara alqawm kódà kọ́ bá jẹ́ sí pé èèyàn tó wà níbi ẹgbẹ́ ilẹ̀kùn lọ́nà ẹgbẹ́ ọ̀tún yẹn òun ló kéré jù láàrin àwọn èèyàn wa hadha ghalatun wọ́n lélẹ̀ àṣìṣe ni idha dakhalta fabda bil akbar wọ́n ní tí wọ́n bá wọlé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni jù níbi ìjòkó yẹn ni ni kò ti bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún nítorí pé tó bá yẹ pé ọmọ ẹni tó kéré jù lọ nínú wọn ló bá wà lẹ́gbẹ́ ọ̀tún tó ah, fil hadithi àní nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi tó wá látọ̀dà nàbí sallallahu alaihi wasallam wípé thumma biman an yaminik lẹ́yìn náà ni kó wá lọ sí ọ̀dọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ wa innama tabda'u bil yamin idha kanu an jambayk wọ́n ní ìgbà téèyàn máa bẹ̀rẹ̀ láti bí ọ̀tún òun náà nígbà tó bá yẹ páwọn èèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wa ìgbà yẹn ó bẹ̀rẹ̀ níbi ọ̀tún kó tó lọ síbi èsì àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì so wọ́n ní ìgbà yẹn ní tí yóò ṣe ni pé èyí ó bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún wahidan an yaminik wa wahidan an shimalik èyàn kan wà lẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ ìkan wà lẹ́gbẹ́ òsì rẹ̀ tabda bil yamin wà bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún gbà yẹn walau kana asghar kò bá jẹ́ pé òun ló kéré jù kò bá jẹ́ pé òun ló kéré jù amma inda dukhul ṣùgbọ́n tó wáyé pé èyàn wọlé ni wa i'ta al qahwa àbẹ́yàn fẹ́ fáwọn èèyàn ní kọfí tí kọfí ẹfẹ́ fún wọn mu awil shai abẹ́rẹ́ fún wọn ní tíìmù awil awil bakur abẹ́rẹ́ fún wọn ní nǹkan mímu tó ń jẹ́ albakur náà mu fabda bil akbar bẹ̀rẹ̀ látòrí ẹni tó dàgbà jùlọ ni summa biman an yaminik lẹ́yìn náà tó bá fẹ́ni tó dàgbà tán òsì wá fẹ́ni tó wà ní ẹgbẹ́ ọ̀tún rẹ̀ hatta tẹ̀tẹ̀hìyà títí wà fi parí nǹkan yẹn summa ud ila man ala yaminil akbar lẹ́yìn náà kó wá padà sí ọ̀dẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó tó tó dàgbà jùlọ wa khudhum wahidan wahidan kí wọ́n wá mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan kọmọ wá wá bá lọ báyìí so nǹkan tí ó ń sàlàyé bí lẹ́yìn gbogbo àti gbóyè so tí a dẹ̀ ti kà fún wa yìí so látara pé mọ́kìbù ṣèkì ni pé anabi sallallahu alaihi ó máa ń wọlé tọ àwọn èèyàn tí ò ní máa sálámà sí wọn lẹ́yìn kọ̀ọ̀kan tí ò ní bá ogun lọ́wọ́ pé nǹkan táwọn ẹbí máa ń ṣe ni pé àdébí máa ń gbajú jókòó pé tó bá ti wọlé kó sálámà sí gbogbo àwọn èèyàn kó sì jókòó sí ibi tí ó bá tí ó bá yẹ kó jókòó sí so bánàbí ṣe máa ń ṣe nìyẹn so àwọn wá ní pé tó bá yẹ pa abá lẹ́nìkan tó lẹ́rìí wípé tánàbí sallallahu alaihi wasallam bá wọlé o àdébí tó ó túmọ̀ sí pé nǹkan tó ń sọ̀rọ̀ ní nǹkan méjì ni ìsálámà sí gbogbo èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ba gbogbo wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lọ ráǹdì bẹ́ẹ̀ ẹ̀jọ́ ọ̀nà sábà yìí sì so nǹkan táwọn wá ń gbìyànjú àti fẹ́rẹ̀ lẹ̀ ni pé ìsálámà ẹyọ kan táwọn ẹbí sọlá ọ̀sán náà ni so ànábì ó sì jòkó èdè ba gbogbo wọn lẹ́yọ lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí tó tọ́ ni ẹ rí i pé yóò nira fún yẹn tí ó sọ pé ànábì sallallahu alaihi wasallam máa ń ba gbogbo wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan tó tọ́ so náà fi sọ pé ẹni tó bá rẹ́rìí kan o so tẹ́lẹ̀ túmọ̀ sí pé àwọn olùmọ̀ máa ń fààyè ìgbìyànjú lẹ̀ pé kèsì páwọn ìgbìyànjú mọ́sálà ìṣèhàdíyà ni ìgbìyànjú táwọn rèé ní táwọn rí rèé ẹni tó bá rí ẹ̀rí mi tó yàtọ̀ fún nǹkan táwọn ń sọ ẹ̀kọ́ fi sàwọn láǹfààní kẹfẹ́ni sábà sí tó túmọ̀ sí pé ìgbà míì àwọn olùmọ̀ míì lè fojú mi wo nǹkan tí ṣéèkì òjúwò tó yẹ sí pé nǹkan tí àwọn ń tú lórí ọ̀rọ̀ mọ̀lá kọ́ọ̀tì yẹn ò ní pé ìpàdé ni ṣètìlẹ̀ sàmáyìsì àwọn olùmọ̀ míì wọ́n lè fojú mi wò ṣètìlẹ̀ sàmáyìsì because mọ́sálà ìṣèhàdíyà ni pé ṣùgbọ́n eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni pé nǹkan táwọn fi ń rinlẹ̀ ni pé kò sínú sí sí ànábì sallallahu alaihi wasallam tí ìta fi rẹ́rì wípé tánábì sallallahu alaihi wasallam bá wọ́ ìjòkó kan ànábì yóò mú ẹ̀ẹ́dẹ̀ rí pé kò kí ń ṣe pé ọ wà ní ṣiṣẹ́ àwọn èèyàn náà bẹ́ẹ̀ bẹ́yàn dé halkọ nísìn àbí yàn dé dùrúsù kan táwọn èèyàn pọ̀ lọ kò rọrùn fún yàn kéèyàn máa bá gbogbo wọn lọ́wọ́ lọ ṣẹjọ́ ní sàmáyé sì so nítorí pé màṣákọ̀ gidi ni ìnira gidi ló mú dání pé mo fẹ́ bá gbogbo àwọn èèyàn tó wà lórí ìjókòó mo fẹ́ bá wọn lọ́wọ́ lọ tó ṣe báyìí sì so eléyìí ni àlàyé tí ó wá látọ̀dọ̀ Sheikh Sọ́lé Òsèmí so àjẹpẹ́ lè báyìí tún yàtọ̀ àlàyé lè báyìí kún ju eléyìí tó wà nínú sharhu riyadus salihin ó kún jùlọ nígbà tó ń sàlàyé hadithu albarra bin azib tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so mo rí pé kéèyàn sì kéèyàn gbá fatuwa yìí mú tí téèyàn ó fi rí nǹkan míì tó lóore jùlọ ẹ̀jẹ̀ rẹ̀ dábàá yìí sì so téèyàn bá wá rí nǹkan míì tó lóore jùlọ so èmi rí pé ó dáa kéèyàn kọ́ ládàrú olùmọ̀ yìí torí ìgbìyànjú táwọn ti ṣe lórí ọ̀rọ̀ àti ẹ̀rí tán ń béèrè fún tó jẹ́ sí pé ẹni tí ó rí rẹ̀ mú wá yóò ní gbìyànjú <laughs> tó lé tí wọn bá tó tún jálẹ̀ so Allahu a'lam. Thank you.